أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school ní àdúgbò muslim ìfẹ́lódùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún àgbéga kó máa bá ní ṣe fún àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà ní báyìí a tó ti dé gẹ́gẹ́ bí ìṣe wa sí orí ètò ní òru òní àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n pọ̀ tí wọ́n wà pẹ̀lú wa níbi tí a ti ń gba ohùn sílẹ̀ báyìí àfàwà abdulrahman lukman kharashi àwọn ni wọ́n ka kùránì fún wa nígbà tó bá tó àsìkò àfàwà abdulsamad qasim kharashi ó wà pẹ̀lú ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa ni abubakar abdulhakeem ó wà níbí mubarak abdulwahid ó wà níbí mariam ibrahim òun náà gbẹ̀yìn bákan náà latif adúrójayé ó wà níbí baraka sharif dane òun ni yóò máa ka hadith wa nígbà tí ó bá tó àsìkò ẹ jẹ́ ká gbọ́ àyọké láti inú alukóra tẹnu abdulrahman kọ̀rọ̀ṣí bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'watad ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àyọké láti inú alukur'an a tẹ̀tí gbọ́ kíkà láti inú hadithi anabi wa sallallahu alayhi wa sallam eléyìí tí baraka sherifdin tí yóò ṣe fún wa bismillah. an ibni mashoud radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam la ya'iddu damri muslim illa bihida thalathi athaibu الثيب الثاني ونفس بنفس وترك لدينه المفارق لجماعة رواه البخاري ومسلم Make sure you speak louder and pronounce Qasarud. Then Athaibu Zani. Take note of that. Anibni Mash'ud. رضي الله عنه wait ṣé kó bẹ̀rẹ̀. adibni mashaud. stop stop. ṣé kó ọ̀ya. Oh adibni mashaud radiyallahu anhu qal qala rasulullahi sallallahu alayhi wa sallam la ya'idu la ya'idu la ya'idu damri muslimi illa illa bi da athaibu dhani wa nafsin binafsin watariku lidini watariku bidinihi almufariko lijamaati rawahu bukoriyu wa muslim translation ibn mas'ud radiAllahu anhu narrated the messenger of allah prophet muhammad sallallahu alaihi said it is not legal to shed the blood of a muslim except in one of the three cases one a married person who commits illegal sexual intercourse a life for life murder and the, the one who forsakes his religion apostate and flee the muslim community transmitted by bukhari and muslim lessons from the hadith it establishes the sacredness and sanctity of muslim blood Number two, it prohibits the shedding of Muslim blood except on legal basis. Number three, it prohibits adultery and though attaches severe punishment to it. Number four, it legalizes stoning of a married person who commits adultery to death. Number five, it enlightens that a murderer must be killed to serve as a deterrent to order. Number six, One should not forsake Islam for worldly benefits. Number seven, it teaches that Islam supports capital punishment or death penalty but on reasonable grounds. Ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà. Ní báyìí, a máa tẹ̀síwájú lórí ètò wa. Ọ̀rọ̀ nípa àdúà eléyìí tí à ń bá lọ, òun náà ni a tún gbìyànjú láti máa ṣàlàyé rẹ̀ lọ. Kọ́lọ́n kó gba àdúà wa. A rí i pé àyà tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa tí ó kà fún wa ibẹ̀ lọ́lọ́run bá ti ń sọ nígbà tó ń sọ nípa ọ̀rọ̀ ààwẹ̀ Ramadan kó tó wá di pọ́lọ́ ń bọ́ síbi ọ̀rọ̀ itikaf ọwọ́ àti àyàbọ̀ láàrin wípé tí àwọn ẹrúsìn mi tí wọ́n bá wá béèrè nípa àmì lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn pé èmi ọlọ́run mo sún mọ́ wọn ùjíìbù dáwátà dáì mo máa ń jẹ́ pé ẹni tó bá ti pè mí ẹni tó bá tọrọ oore lọ́dọ̀ mi èmi ọlọ́run á máa fún lóore ẹni tó bá lóun ọ̀fẹ́ aburú èmi ọlọ́run á máa là nínú aburú ṣùgbọ́n májẹ̀mú ni wípé ìdáàdà á ní táwọn náà bá ti wá ń pe èmi ọlọ́run fáliyẹ́sẹ̀ jí búlí wálíyúmìnú bí irú àwọn èèyàn yìí káwọn náà máa jẹ́ pé èmi ọlọ́run ní tí ń bá ní kán máa ṣe kán máa ṣe tásìkò òórùn bá ti ń tó kán kírun lásìkò kán máa kí ní mọ́sálásí níjàmọ́ fáwọn tọ́jọ́kùnrin àwọn tójóbìnrin tí ó máa kí nínú ilé kán máa kí pẹ̀lú mọ́jẹ̀mọ́ àtiwọ́ rẹ̀ kán máa fi àsìkò òórùn ráre ààwẹ̀ rọ̀mọ́dọ́nù lóde yìí káwọn náà máa gbà ẹ ń bá lówó lọ́nù wọn kó yọ zàká oṣù yọ́ẹ̀sẹ̀ yọ́ẹ̀sẹ̀ la tún wà gbogbo àwa tá a jó lówó tọ́lọ́ ọ̀là fún yọ zàká àsárápàwá náà ń jẹ́ pé ọlọ́run nìyẹn ẹni ọlọ́run bá tún ní kó lówó lọ́tọ́ yọ hajj kírú ẹni bí hajj lọ sílé ọlọ́run kọ́mọ̀rì káwa náà máa jẹ́ pé ọlọ́run bákan náà ká nígbàgbọ́ òdodo nínú ọlọ́run tí ṣòro bá dé kásá di ọlọ́run tá a bá di páǹfẹ́ nǹkan ọlọ́run ni kásá di àṣẹ tá a bá ti ń ṣe báyìí á jẹ ẹni tí yóò mọ̀nà a sì ní sínà kúrò ní ojú ọ̀nà Islam àyà yìí ń jẹ́ kó yé wa wípé àṣẹ gbígbàdúrà tó lágbára a máa ṣẹlẹ̀ nínú oṣù Ramadan gbígbàdúrà tó lágbára a máa ṣẹlẹ̀ nígbà tá a bá ń pe ọlọ́run ọba àlékè kọ́lọ́n kọ́ gbàdúrà tiwa náà kọjá káwa náà ò lè jẹ́ pé ọlọ́run ká sì lè nígbàgbọ́ òdodo sí ọlọ́run ṣùgbọ́n àwa máa ṣẹlẹ̀ tọ́já sí wípé èèyàn ò ṣe àdúà tádùá rẹ̀ ò sì ní í gbà tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan èèyàn ò ṣe àdúà ń gbà míì yóò máa wá rò wípé kí ló ń ṣẹlẹ̀ gbígbà àdúà ń lọ́ra gbígbà àdúà ò tètè ṣẹlẹ̀ ìyẹn ló fa ń tà ń pè ní mọ̀wá ní olè ìjàmbá kí làwọn nǹkan tó máa ń fà á kí làwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí èjẹ́ kádùá kó tètè gbà àwọn àáfàá sọ tó pọ̀ níwọ̀nba àsìkò tá a ní àràrà gbé yẹ̀wò níwọ̀nba alákọ̀ọ́kọ́ ń bẹ̀ akílùlẹ̀ haram kéèyàn ó máa jẹ nǹkan èèwọ̀ kéèyàn ó máa wọ aṣọ èèwọ̀ kéèyàn ó máa mu omi èèwọ̀ kéèyàn ó máa ṣe iṣẹ́ tó iṣẹ́ èèwọ̀ kéèyàn ó gbé inú ilé tó inú ilé èèwọ̀ téèyàn bá ti lè ń ṣe nǹkan tó jẹ́ yìí a máa fa kádùá ò mọ́ gbà àdìsí àfọ àbúrẹ́rà eléyìí tí ìmáàmù Muslim tí wọ́n gbà wá fún wa kọ́lọ́n kó bá ó ń sọ níbẹ̀ nípa arákùnrin kan tó já sí wípé yòtílù safar arákùnrin yìí wà lórí ìrìn àjò nínú àwọn tọ́lọ́ ń sì máa ń yára gbàdúrà wọn ọ̀kan nínú wọn ni almusafir ẹni tó wà lórí ìrìn àjò arákùnrin yìí tún wá rè ó wá ń sọ wípé ya Rabbi ya Rabbi ó ń sọ pé wọ ọlọ́run ọba mi ìwọ ọlọ́run ọba mi lẹ́ni tó gbé ọwọ́ rẹ̀ sókè lẹ́ni tẹ́wọ́ sí ọlọ́run tí ń bẹ ọlọ́run ṣùgbọ́n arákùnrin yìí oúnjẹ ìwọ̀ ló ń jẹ omi tó ń mu wàmọ́ṣọ́rọ́bù haram èèwọ̀ ni inú èèwọ̀ ló ti ń jẹ ló ti ń mu ibẹ̀ ló ti ń yí aṣọ ìwọ̀ ló ń wọ̀ fa anna yustajabula bó o lọ́lọ́run ó sì gbàdúrà rú ẹni báyìí àṣé yìí máa jẹ oúnjẹ ìwọ̀ ì máa mu omi èèwọ̀ ì máa rí ètò jẹ́ ẹ̀mú wa lọ́nà èèwọ̀ a máa fa kọ́lọ̀ ọmọ gbàdúrà a máa fa kéèyàn ọbẹ̀ lọ́run tọ́lọ́run ò ní foore léèyàn lọ́wọ́ a máa fa kéèyàn wá ọlọ́run lólùsọ tọ́lọ́run ní sọ́yàn tó bá wá ṣẹlẹ̀ pé ẹnìkan wá ń jẹ àràmù ẹnìkan ń mumi àràmù ó ń wọ aṣọ àràmù ọlọ́run wá ń gbàdúrà rẹ̀ fàhádà istidrọ́jùn oore ẹ̀dẹ́lélẹ́yìn ó dàbí ẹja tá a fi sẹ́nu tàkúté ni eku bọ́ ọbẹ̀ ó gbé ẹja lónìí ó ń sanra inú rẹ̀ ń dùn ó tún débẹ̀ lọ́la àtúnfẹ̀jánu tàkúté ó tún gbé ẹja ó ń sanra jẹ̀mọ́ ǹjẹ́ a nífẹ̀ẹ́ eku bí ìwọ tọ́já sí pé nǹkan èèwọ̀ ló ń ṣe àsìkò tó ń ṣe nǹkan èèwọ̀ àsìkò tó ń jẹ owó èlé àsìkò tó ń ṣe àbòsí àsìkò tó ń dín òṣùwọ̀n kù lówó wá ń pọ̀ sí ọ lọ́wọ́ mọ̀ wípé ọ̀rọ̀ rẹ ó dàbí ẹja tá a fi sẹ́nu trap tá a fi sẹ́nu tàkùté ni níjọ́ tọ́lọ́run bá àlékè ọlá tí tàkùté rẹ̀ bá gbé ọ ò ní bọ́ńbẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́rùsìn ọlọ́run tòótọ́ tó bá ti ń jẹ nǹkan èèwọ̀ yọ ṣàdúrà ọlọ́run ní gbàdúrà rẹ̀ kó lè bá àfura pé a ó yẹ kí n sọ́ra o ẹlẹ́kejì irúti kábùlì máa ń sí kéèyàn ọmọ ṣe lọ́hùn èèyàn ń ṣàdúà ó ń mutí èèyàn ń ṣàdúà ó ń ṣe zìnà èèyàn ń ṣàdúà ó ń sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ń ṣàdúà ó ń pààyàn èèyàn ń ṣàdúà ó ń ṣẹ́yún gbogbo orú àwọn nǹkan yìí ẹ̀ṣẹ̀ ni àbọ̀ ń ṣàdúà ó ń ṣe àwọn òbí rẹ̀ méjèèjì gbogbo orú àwọn nǹkan yìí nǹkan o a máa fa kọ́lọ̀ wọn mọ́ gbàdúrà èèyàn ẹ̀rí pọ̀ lórí eléyìí tásìkò ò ní gbà wá bákan náà ara tí wọ́n fa kádùá òtún mọ́ òun ni tẹ́ríkùl amri bil ma'ruf wàhádà ní náà yìí á nílẹ̀ mọ̀ǹkà kéèyàn ọ̀rá wọn tó ń ṣe aburú ká mọ̀ lè kọ̀ fún wọn ká má pa àwọn èèyàn láṣẹ dáadáa àbẹ̀ lọ́hún tọ́lọ́hún ò ní ṣe kíni o tí ò ní gbàdúrà wa kódà a máa fa tọ́lọ́hún fi lè pa odidi ìjọ rẹ bó ṣe ṣẹlẹ̀ sí àwọn ìjọ tí wọ́n ti ṣáájú látara pé àwọn kan ń ṣaburú nù wọn wọn ò kọ̀ fún wọn kọ́lọ̀ mọ́ pa ẹnì kọ̀ọ̀kan wa rẹ kọ́ mọ́ bínú sí wa ara tí máa ń tó ń fa kádùá ọ̀mọ́ gbà òun ni kọjá sí wípé ẹni tó ń ṣe àdúrà gan ádámù sídìkì wal ìkìláàsì fi dùn à kẹ́ni tí ń ṣàdúrà ọ̀mọ́ lóòótọ́ kọ́mọ̀ ní òdodo kọ́mọ̀ ní ìṣe nǹkan nítorí tọ́lọ́hún ẹni tí ń ṣe àdúà bó ṣe ń ṣe àdúà ó tún ní nǹkan kan tí ń forí balẹ̀ fún kọ̀rọ̀ bó ṣe ń ṣe àdúà ó ní ọṣẹ kan tó tún gbọ́kànlé bó ṣe ń ṣe àdúà ó ní òǹdè kan tó gbára lé ọkẹ́ ń fi àdúà kẹ́wọ́ ni ẹ̀yin àáfà ẹ wá bóun sọ kùránì kalẹ̀ ẹ̀yin àáfà ẹ wá bóun ṣàdúà ṣùgbọ́n àdúà yẹn gan kọ́ ló gbára lé ó ní tó gbára lé àìṣòdodo pẹ̀lú ọlọ́run nínú àdúà a máa fakọ́já sí wípé kí ni o àdúà gangan ò ní gbà torí pa àgbọ́dọ̀ sọ́ra àáfàá wa Sufyan ọlọ́run bá àlékè ọlábániyọ́nú sí i ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá wípa wípé kí ni o téèyàn bá ń ṣe àdúà ó ní sẹ́ rí náà tẹ́ríkà dùnú wúwà dùà àṣẹ kéèyàn ó fi ẹ̀sẹ̀ lẹ̀ kéèyàn ó fi ìmọ̀ ṣe ọlọ́run gangan òun ni ti ń jẹ́ àdúà nínú àwọn nǹkan tó tún fa kádùá ọ̀mọ́gbà òun làwọn ọ̀rọ̀ bíi mẹ́wàá kan tí ọ̀kan nínú àwọn àáfàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim bùnà adihum àáfàá yìí nínú àwọn àáfàá ẹni ọlọ́run tí wọ́n ti láyé kọjá lọ ní ìjírá one sixty one ìjírá nàbí sallallahu alaihi wasallam òun ni àáfàá yẹn kú wọ́n pàdé àáfàá yìí nínú ọjà ní Basra àwọn èèyàn sì rè wọ́n máa fa ìsẹ́ni ọlọ́run wọ́n mọ̀ sí onímọ̀ tí máa ń lo ìmọ̀ rẹ̀ wọ́n wá ń bí pé yá àbá ishaq ìrẹ́ bàbá ishaq ìrẹ́ àfa ibrahim ẹni ọlọ́run la mọ̀ sí inna Allah ta'ala yaqulu fi kitabihi ọlọ́run bá ń sọ ọ́nù kùránì rẹ̀ pé òdìrú ni astejibilakum ẹ máa ṣàdúrà ẹ máa pe èmi ọlọ́run màá gbàdúrà yín wà náhànù nàdìrú ùmùndù dáa àwa sì ń pe ọlọ́run ṣùgbọ́n o ọlọ́run gbàdúrà wa àáfà ibrahim ọmọdéwùmù wa ń ṣàlàyé pé yá ahlal basọ̀rọ̀ ẹ̀yin aláàbásárá àwa náà wá pè wá pé yá ahlal nàìjíríà ẹ̀yin aláà nàìjíríà àsáwọn nǹkan kan ní tiwa náà gbà ó ní mọ́tàkùlùbù